You are ve kulluğa ve those who náà ló wéèrè àbòsí olówó àbẹ̀rẹ̀ ìwà ìwà àkà olówó àbẹ̀rẹ̀ gbogbo ẹ̀kọ́ bá gbà á ìwà ìpanilẹ́kùdáyé oúnjẹ nínú ìṣòro ogójì ẹ̀yẹ orísun ọlọ́ níbi bá ṣe pé èèyàn dẹ́ka ẹni tí àwọn ẹ̀ ń bẹ nílé ìwòsàn tí wọ́n fẹ́ ṣiṣẹ́ abẹ àwọn ẹ̀ tó bímọ tó ń bẹ nínú ìṣòro tó ń bẹ nínú ìpọ́njú ó wá bá owó tó yáwọn ní fifty thousand naira ó wá sọ wípé owó ń bẹ àmọ́ tó bá yá yóò fi san sixty thousand naira ten thousand. jọba ẹni ẹni kò tí ì mọ ní ó ṣe fifty thousand ṣùgbọ́n látara ìnira àti ìṣòro tó wà lónìí ẹ̀kọ́ mi àásán nítorí pé ẹni tó lò wá nílé lọ jẹ̀ bí wọ́n bá kọ ẹnu ọgbà sí yóò dì mú kò ní ìfura tó lóde ọ̀la kó n sáà nìkan dì mọ́ kó lè là níbi ìlú tí wọ́n gbà. ẹ̀jẹ̀ ní àwa mọ̀ lórí ìyàn lẹ́yìn àmọ́ ẹni tó bẹ nínú ìṣòro olóńtò ìṣòro bọ́lá máa ń mú lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ fún ọ̀gá wa ni. ìmọ̀ ìgbà owó oṣù kúndùn àbòsí ni ìfara ní àwọn èèyàn ní ìpamọ́ lọ́kùnjẹ ìlú ẹ̀sẹ̀ tó tóbi ní níwájú ọlọ́run ẹ̀ẹ́dúró nìkan kó máa gba ìsìláàmù ṣe léwọ̀ ìsìláàmù lòdì tí kì í bá ṣe fáwọn èèyàn ya ìgbà ẹni tó yá one hundred thousand naira kí ẹni tó wá fi ìwé rẹ̀ lẹ́nu one hundred thousand ni wọ́n parí ẹrù ìgbà wọ́n máa sọ fún pé lẹ́yìn oṣù méjì mẹ́ta ten ten thousand yóò máa pọ̀ ẹni tó yá one thousand jẹ́ náà tó yóò sì fún ẹ̀sán five hundred thousand gẹ́gẹ́ bí interest nígbà tó bá ń san interest yẹn ìwọ̀n sábà wọ́n yẹn bí ọba tó lè tèmi sọ́kọ̀rọ̀ àgbà ẹni ìwọ̀n àgbà ẹni ìwọ̀n òní lábẹ́ ìgbà wọn ẹ̀yẹ ló sọ wọn ìwà ìka orílẹ̀-èdè ìwà ìpara ní ọwọ́ làkejì ni ìdí ni tí ọlọ́wọ́ bá fi lòdì sí ìran rìbá àti gbogbo ọ̀nà tó bá pín sí ẹlẹ́ẹ̀kejì nínú ìran rìbá òun náà ni káńtà kankan náà múyàn nǹkan kan náà ni kò yàtọ̀ síra wọn lójú ẹsẹ̀ àtúwá fi gba ìwé lápòjúwe ẹ wo àwọn tí wọ́n máa ń ṣe owó bí ẹ bá fẹ́ ṣe náírà sí dọ́là àbí bí ẹ bá fẹ́ ṣe dọ́là sí náírà bí ẹ bá fi iye dọ́là kan lẹ̀ ṣe mọ̀ pé iye tí ó gbà nínú náírà ló pọ̀ ní oṣù ìgbà torí pé dọ́là àti náírà kò lè ṣe ìjọba tó ti wà báyìí torí pé a ní àwọn àbá àti wọn sọ wípé ìgbà ó dojú máwọn èèyàn lọ́wọ́ àwọn èèyàn ń kún mọ́ra ní Yorùbá àwọn òbí ìsàlẹ̀ Yorùbá ní Yorùbá yóò wà gẹ́gẹ́ bí àwòrán rẹ̀ sí ṣùgbọ́n tó bá nímọ̀ tó bá di kíyèsí yóò wà ní Yorùbá nígbà kan bẹ táwọn èèyàn ṣe tó fẹ́ fara jọ ìtò wọlé nínú ẹ̀sìn ṣùgbọ́n látara àìbéèrè wọ́n ti kó sínú lápòjúwe nínú ṣẹ̀ríà Islam wọ́n ń pè bẹ́ẹ̀rù taxit bí àwọn Islamic banks wọ́n sábà máa ń ṣe yàtọ̀ ìlú tó bá ti fẹsẹ̀ rí ẹ̀ irú àdìdáyìs àwọn ẹ̀ ṣe bí èèyàn bá fẹ́ ra ọkọ̀ tó lè lówó lọ́wọ́ bẹ́ẹ̀ bá lọ bá wọn ò lákàtì lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ bá lọ bá wọn ìlú ọkọ̀ wo lè lọ fẹ́ wọ́n mú yàn lọ síbi tí olùfẹ́ ra ọkọ̀ yẹn àwọn ni wọ́n ra ọkọ̀ yẹn tí wọ́n bá ọkọ̀ yẹn bóyá wọ́n ra ọkọ̀ yẹn lágbègbè yẹn e ní two point five million ni wọ́n rà wọ́n lè sọ pé ó san owó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó fi san two point six million ló fi san. títajà ìrajà báyìí. o sì béèrè owó ọkọ̀ ẹ́fúnlẹ̀ tó ti wá o sì fún ọ nígbà tí mo bá padà dé owó òkúrò gba ju ten thousand naira lọ́wọ́ mi torí gbogbo mi ti wà nínú owó tó lọ tó ra nǹkan yẹn ẹ̀yẹ ló sọ ọlọ́run àlámọ̀ ní Islam ó mú kàákà ká béèrè lọ́wọ́ àwọn ọlọ́run náà àwọn ọlọ́run àwọn Islamic cooperatives lẹ́nu wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ kù tẹ̀síìsì fẹ́ ra kò mẹ́fà gbà kan lọ́wẹ̀ torí pé ìdájọ́ rẹ̀ pé ẹ̀yin lẹ́ ra nǹkan yẹn ẹ̀yin lẹ́ ní ẹ̀wá ìṣẹ̀lẹ̀ ṣe bí o lẹ́rọ tó ní ìtàkàtà pé ọmọ sá díẹ̀ díẹ̀ ẹni láì dàbí fi kún torí pé ó ti kí ìwòwò yín náà tó ṣe ọba yìí ìyẹn Islam ti gbà ọ̀sùn mọ́tò wú ẹ̀ bá ti lè wà ń bẹ̀ owó rẹ̀ náà lẹ́fẹ̀ ra ẹ̀yẹ ló sọ ọlọ́run àwọn àfáà ní dáńpẹ̀ lórí gbàá wọ́n ló náà ní kúlù kọ́ọ̀dì ìjọba náà bá ọ̀wọ̀ lò gbogbo owó tèèyàn bá yá tó bá ti lè tún bí àǹfààní kan fún ẹni tèèyàn yáwó lọ́wọ́ ẹ̀ yálà àǹfààní yẹn ọjọ́ owó yálà àǹfààní yẹn ọjọ́ sáfíìsì kan tèèyàn rẹ̀ gbà nítorí pé èèyàn yáwó lọ́dọ̀ ẹni yẹn gbogbo nǹkan yẹn àwọn owó yẹn sáfíìsì rẹ̀ gbà lápẹ̀lú yẹn èèyàn èèyàn èèyàn yá two thousand naira ẹni wá ní owó san twenty five thousand àwọn àgbẹ̀ ọ̀pọ̀ àná tí ẹni five thousand orí ẹ̀yẹ ọwọ́ ayé orí rẹ̀ lọ́nà pẹ̀lú rẹ̀ àbí bá àgbẹ̀ lọ ọdún mẹ́fà ló ló san padà twenty thousand naira láti àgbà padà àmọ́ ó máa bá mi wọ ọkọ̀ mi lára wọn lórí rẹ̀ ẹ̀yìn wà wọ̀ kí ni mo ti ó rà bá àgbẹ̀ mẹ́ta àbọ̀ àbí ó lọ bá gbọ́ wọn lọ sí lára rẹ̀ ó lè tó máa gbé wọn tẹ́lí sáfìsì ló ń wọ́n ìbáyé ìbáyé sáfìsì olùgbéra sáfìsì yẹn kẹ́ ẹ bá gbé lọ sówó ló bá kọjú tó gbogbo àwọn nǹkan yẹn ìrìn ló sọ ọlọ́run tẹ́ ẹ bá wò dáadáa á mọ̀ kó o mọ àwọn ọ̀dọ́ tó jọ bẹ́ẹ̀ níbi ọ̀pọ̀lọpọ̀ tó kọ́ yorùbá ní kì í ṣe kó tẹ́ bá tó fi owó lé o nìkan ní interest ṣùgbọ́n àwọn nǹkan mí ìgbẹ́ ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn operational system wọn tẹ́sí máa dìsọ́wọ́ tó dìbà náà lélẹ̀ wọ́n tó fi wọlé lórí àwọn ẹ̀yọ́ sì pẹ́ta ìpínlẹ̀ ọ̀rọ̀ مهما كان فاسأل الله الذكر من فضل الله ẹ máa béèrè lọ́wọ́ àwọn tó bá nímọ̀ nípa àlàáfíà yọ̀sìn káwọn akóhùn máa ṣàlàyé torí pé nínú nǹkan tí ó lágbára pọ̀ nítorí ìdàgbé àmà sísì orí sísì tó bá wọlé ní tiẹ̀ ó lè gbé lọ nínú àwọn ní tó yà wà nínú ẹ̀sìn dúkìá onídúkìá tó bá wà nínú dúkìá rẹ̀ ó lè wọ àlùmẹ́rún náà láì sí pé nípa ní alùpọ̀nbọ̀rọ̀ nígbà tá a bá kúrò lórí afárá àsàrátì tán táwọn wà àlùjẹ́ náà báyìí ọlọ́wọ́ mi wọ́yá kẹ́ẹ̀ tó wọlé wà àlùjẹ́ náà gbogbo ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tó bá tó wọlé wa ibẹ̀ lọ́wọ́ ẹ̀ lójú pàtàkì sí ó tún wà àlùjẹ́ náà báyìí ìdí ni tó ń jẹ́ pé yẹn gbúdọ̀ sọ́ra má jẹ́ kí ẹni tó bá fẹ́ yá ni owó yàn ẹni tó lẹ́tọ̀ọ́ sí gbọ́ owó lè má kàn án ojú ọdún kàn án àwọn sì máa lo owó yẹn lóṣù nípa ẹni ká páyà ọlọ́run dúkìá onídúkìá òwúrò papọ̀ mọ́ sí wọ́n ìbínú ọlọ́run ọba ó lè lórí gbogbo ẹni tó bá ń jẹ ìrìnà kódà ẹni tó ń sàǹfààní látara ìgbàlódé ọlọ́run ọba tí ọlá rẹ̀ dá sí inú àlùkò àárín kẹrin ọlọ́run gbogbo ẹ̀ lójúgbà ìgbòdodo ẹ̀pá ẹ̀ ẹgbẹ́ jù sílẹ̀ gbogbo tó bá ti sẹ́kù ní ìyá nínú owó yín èyí tó bá ti ń jẹ́ ìyá tó bá ti sẹ́kù nínú owó yín ọlọ́run bá ti mọ́ ọ̀rọ̀ ẹ̀pá ẹ̀ ọlọ́run tó bá ti kúrò lọ́wọ́ ní òdodo ní òru ọlọ́run nígbà tó wá ń fún yín tí ẹ bá lẹ́yìn gbà tí ẹ bá nínú ìbálẹ̀ máa jẹ òun yẹn fi máa kọ́lé òun yẹn fi máa rọkọ̀ òun yẹn fi máa ṣòwò òun yẹn fi máa kọ́ máa ọlọ́run lè máa ń gba sílẹ̀ fún 我他单位。 ṣe ìgbàgbá tó yọ tí gbogbo èèyàn sì parọ́ bá ẹni rí lẹ́nu níwájú ọlọ́run kò ní ẹ̀kan báyìí tó lè kó sọ ìwọ̀n ọlọ́run ẹ̀yẹ ló sọ ọlọ́run ẹ̀yẹ bá yí ìjọba níbi bọ́ọ̀lù ẹ̀bọ tó gbajúmọ̀ ẹ̀lẹ́lẹ́ mi ó dà fáwọn mi ẹlẹ́bọ ni ibi ẹbọ náà ló pàtó ibi ẹbọ nígbà ìjọba ayé tó ń ní wọn lọ ọba وأحل الله الحل وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون يمحق الله الربا ويريد الصدقات والله لا يحب كل كفار عظيم عباد الله اتقوا الله ربكم واعلموا انه لا ينهى عن شيء الا لما فيه من الاضرار خالصة كانت أم رابحة فأضرار الربا خالصة كثيرة متعددة إلى الفرد والمجتمع ومنها محو آثار الشفقة والرحمة في قلوب العباد ودرس الشح والبخل فيها ثانيا إلقاء العداوة والبغضاء بين الفقراء والأغنياء وبين المحتاجين والمترفين والمترفين مما يفضي انتشار الجرائم الاجتماعية التي لا تقبل عقباها ثالثا نسب الحوادث الاجتماعية بين الشعوب عن طريق الباطل رابعا تعطيل الحرص على التكسب من الاغنياء والاعتماد على جهد المحتاجين المقلين مما يؤدي الى تعطيل حركة الاقتصاديه في الدوله خامسا تلقي اموال بعين طائفه معينه المجتمع مما يؤدي إلى تشييد الفكرة العثمانية المنقوطة فما أحسن من الإسلام دينا وشرعة لقوم يعقلون àdúgbò ẹgbẹ́ ọ̀dọ̀ ọlọ́run ọba àtúntò ọ̀pọ̀ fún ọlọ́run lẹ́ẹ̀kan sí ọlọ́run ọba tó ṣe kí láti ìgbà tó ibi olùbá olùdílówó ibi tó gbọ́dọ̀ lójú ló ti rọ ọkọ̀ ló ti kọ́lé má fi sí ìlànà tọ́lọ̀ yìí ṣe tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí yìí ṣe tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí ẹ̀yà ló sọ ọlọ́run ọlọ́run ọba tó dára ọlọ́ba tó pẹ́lẹ́ sí ọlọ́ba tó sì máa tàbí oṣù ọlọ́run láyé ọlọ́run Islam ìkẹ́ ọlọ́run ọba Islam gbogbo àgbáyé Islam ẹ̀kọ́ gbogbo ènìyàn ẹni tó lówó nínú wa islam ti jẹ ìjọba ìbò bákan náà ẹni tí ò ní islam ti fi wá lẹ́tọ̀ọ́ wọn lọ́nà ẹ̀yẹ kan ìlú sàkóso islam gbé èkó tó ń yẹnu káyọ̀ lọ́nà táà fi máa ẹ̀jẹ̀ láti máa pààrọ̀ nǹkan láàrin ara wa yóò tí ò ní lábò sínú tí ò sì ní sí ìrìn ẹ̀wọ̀n ìjẹ́ náà ọlọ́mọba ó gbé títajà ìrẹ́jà kalẹ̀ ó sì ṣàlàyé àwọn yorùbá ó sì ṣàlàyé aburú tó ń bẹ níbi yorùbá fún wa láyé àtijọ́ ìlú nàìjíríà ó dẹ̀ ó ṣàlàyé aburú tó ń bẹ nínú yorùbá fún olórí òdòrí àti gbogbo àwùjọ ní lápapọ̀ ọlọ́wọ́ bá sọ nípa ìkọ̀rọ̀ àwọn ìyẹn ọlọ́wọ́ ti ṣe aláwọ̀ fẹ́ bá ń jẹ yorùbá nínú ẹ̀sìn ọlọ́wọ́ fún wọn ṣe gbọ́dọ̀ lọ sí ọ̀nà ìgbà tó wọn bá tó wọn lé ìlú ìlú ìlú ọlọ́wọ́ bí ẹni ká lè kò gbọ́dọ̀ bí wọ́n ṣe máa ṣe jọ̀mọ́ bí ò bá tẹ̀ sí ìyà ní kankan mọ́ lẹ́yìn náà olúwa ayé lọ gbogbo mẹ́rin mọ̀ láyé ọwọ́ àdúgbò tó dà nù lánà ọlọ́run wáyé tó yẹ báwọn ìgbẹ́dìde ìgbẹ́dìde ni ọlọ́run ní ìta tó àbùkù wá nítorí tí wọ́n sọ wípé ìlà àti business àti sales trading ló tẹ̀lé náà nípa ìdájọ́ wọ́n ní kùnà náà lórí ọlọ́run bá ní tí wọ́n sọ nìyẹn ní tí wọ́n sì fi ṣiṣẹ́ rẹ̀ ṣùgbọ́n wọn bá ní nígbàjà rírajà èmi ọlọ́run sí ilé ẹ̀kọ́ ṣùgbọ́n mo ṣe ìdá mo ṣe lè wọ̀ àwọn ni wọ́n ń sọ pé ìkànnì lọ́dọ̀ ìfọ̀n ṣùgbọ́n ọlọ́run tó dáyé ó ní ìmọ̀ kí ni ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ ó yọ́rọ̀ ọlọ́run sì máa gbogbo ẹnikẹ́ni tó bá kó wá sí láǹṣẹ́ yìí tó sì káwọ́ ọlọ́run tó lè ní fi sẹ́yìn àpòrẹ́ ọlọ́run tó bẹ̀rẹ̀ tó bá tó padà sí díẹ̀ ọlọ́run tó àwọn ìrẹ́ àwọn náà ní àwọn èèyàn náà sábà sì wọ náà ó pẹ́ nínú náà ọlọ́run máa ṣe wà lọ́wọ́ náà ọlọ́run ní ẹlọ́mọ àwọn dájú ìbájẹ́ rí yẹn ló pa ló máa kú bá lókè àwọn téèyàn bá àti pé ìyàwó máa ń yẹ lójú aláìní òun máa ń gbé ayé ìjọba dájúdájú ọlọ́run ọlọ́run kò tètè sí ìlú aláìní òye wọn bí ẹlẹ́ṣẹ̀ ẹ̀yẹ ló sọ ọlọ́run ẹ̀jẹ̀ ká páyà ọlọ́run ọba nítorí wọn bá ti sọ fún wa pé kò dáa ẹ̀jẹ̀ ká mọ̀ pé àfúnlọ́ wà ní wípé yorùbá abúlé tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó pọ̀ nínú àwọn aburú tó ń bẹ ń bẹ òun náà ni pé tó bá ti gbáfún kó máa gba ìgbà kó máa jẹ ìgbà kó máa gba ìgbà owó ìwé lọ́wọ́ àwọn èèyàn ẹ̀mí àánú ìsílẹ̀ nìlú àwọn ìfẹ́ ẹ̀mí kálá àánú èèyàn ìsílẹ̀ nìlú àwọn ìfẹ́ lákòókò ẹni tó yọ mẹ́ta ọ̀nà lákòókò ilé tó kọ́ ọ̀hún gan náà ọ̀jọ́ wípé ó faṣọ ṣe wíńdò rẹ̀ náà ni wọ́n gbá páànù mọ́ ẹnu ọ̀nà nígbà tí kò ti owó yẹn ti wá lé ó ti lé ó ti di three hundred thousand ọwọ́ á lé two hundred thousand san nínú ẹ̀ hundred thousand lọ́jọ́ gan ọwọ́ ó pè é ọwọ́ wọ́n sì jáde rẹ̀ àti ṣùgbọ́n àwọn tí wọ́n máa ń ṣètò sí ẹ̀yẹ kò ní gbà wọ́n sọ pé ìtàn lọ́wọ́ ẹtí kan wá ní wọ́n lé sọ́kẹ́ tàwùsàn ní yé tí ò yé sọ́kẹ́ mẹ ọ́kẹ́ tàwùsàn ní báyìí wọ́n kà á lé jẹ́ nìkú kò wọ́n sì wọ́n lè mọ̀ tó. bẹ́ẹ̀ náà ló ti ṣe àwọn akẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ láwùjọ wáyé ẹlòmíì bẹ́ẹ̀ ó jẹ́wọ́ ṣùgbọ́n tó bá súnmọ́ dáadáa ọ Islam káwọ yẹ pàtàkìlọ́wọ́ tí ó dúró àwọn Islam ní ẹ máa ń mú ìdẹ̀kùn fún àwọn ìjọba lọ́wọ́ ní Islam kọ́ wa lọ ní tó Islam yẹn Islamic economy government um curva much. ibẹ̀ làwọn kan sì ti ń bẹ islam lórí kí owó máa dá ogún sọ́dọ̀ àwọn èèyàn kan tó bá lè ti wọbẹ̀ tó jáde máa bẹ́ẹ̀ sì ni kó wọbẹ̀ tó tún jáde òun náà ń sọ wípé ẹ̀kọ́ lóye dá ṣùgbọ́n tó bá ti lè wọlé síbi kan ẹ̀yìn tó jáde máa mẹ̀kúnnù wà máa ṣiṣẹ́ mẹ̀kúnnù máa ṣe wàhálà yóò máa fòró yóò máa dààmú ẹ̀wà ní ìlànà ẹlòmíì tọ́lọ̀ ń kó láti ilé tọ́lá gbèsè fún mẹ̀kúnnù wà kò ẹ bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí wọ́n ní kí ẹ̀yẹ sí bọ́lá gbèsè pọ̀ ó kò bó lè jẹ́ bẹ́ẹ̀ jẹ́ bíbélì àná bẹ́ẹ̀ jẹ́ kápẹ́ntà ni bẹ́ẹ̀ jẹ́ bíbélì àná ẹ̀ fún àti olówó yẹn jẹ wọn lówó ó sì lè jẹ wọn lówó láti wo nǹkan tó ní yẹn kò lè sí tó fà á nínú ẹ̀mí tiẹ̀ lórí pé ọ̀yẹ́ kẹ́ni ni lóòó dàbí jẹ ọ̀yẹ́ kó lóòó lè gbọ́ kàkà arákùnrin kan jọ kan ojú ọ̀gá tí ń wà tóbi ọmọ wà mọ́ ẹ̀yìn ọ̀gá ẹ̀ wá bí ilé dírẹ́fà ni ọlọ́gá wa bèèrè lọ́wọ́ òun wá wà á dọ́gba mọ́ àgbọ̀mọ̀lẹ́mọ̀ ọlọ́yà ọ̀rọ̀ yóò yọ nígbà òsì ń múra yìí tó o bá dírẹ́fà lọ ó tó wọ̀rọ̀ náà ni ọ̀gá ẹ̀ tó ń wọ̀ ọ̀gá tó ti yìí bó wá ní àti ẹni tó máa dírẹ́fà yìí tó má ti yí báyìí ká lè mọ̀ pé dírẹ́fà ó sì wọnú ìfipá rẹ̀ kọ́sàkọ́ níkà ó sì wọnú ọgbà lórí. なるべく wọn ìdí nìyẹn Islam kò ní ṣe olùwárí wọn ẹlòmíràn ó lágbára àti fún ọlọ́run. ṣòro ti àbúrò ẹ̀ máa ń tó